ìwé kejì pọ́ọ̀lù sí àwọn ará kọ́ríńtì kọ́ríńtì kejì orí kìíní. èmi pọ́ọ̀lù àpẹ́sítẹ́lì kristi jésù nípasẹ̀ ìfẹ́ ọlọ́run àti tímótì arákùnrin wa ni à ń kọ ìwé yìí sí ìjọ ọlọ́run tí ó wà ní kọ́ríńtì àti sí gbogbo àwọn ènìyàn ọlọ́run tí ó wà ní àkáyà kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi kí ó wà pẹ̀lú yín a lọ́wọ́ ọlọ́run bàbá olúwa wa jésù kristi bàbá aláàánú àti ọlọ́run orísun ìtùnú ẹni tí ó ń fún wa ní ìwúrí nínú gbogbo ìpọ́njú tí à ń rí kí àwa náà lè fi ìwúrí fún àwọn tí ó wà nínú oríṣiríṣi ìpọ́njú nípa ìwúrí tí àwa fúnra wa ti ní láti ọ̀dọ̀ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí a ti ní ìpín nínú ọ̀pọ̀lọpọ̀ ìyà kristi bẹ́ẹ̀ náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípasẹ̀ Kristi ṣùgbọ́n bí a bá wà nínú ìpọ́njú fún ìwúrí àti ìgbàlà yín ni bí a bá ní ìwúrí ẹ̀yin náà yóò ní ìwúrí ìwúrí yìí yóò sì kọ́ yín ní sùúrù nígbà tí ẹ bá ń jẹ irú ìyà tí àwa náà ń jẹ ìrètí wa lórí yín sì ti fẹsẹ̀ múlẹ̀ nítorí tí a mọ̀ pé bí a ti jọ ń jẹ irú ìyà kan náà bẹ́ẹ̀ náà ni a jọ ní irú ìwúrí kan náà ẹ̀yin ará a kò fẹ́ kí ẹ ṣe aláìmọ̀ nípa ìpọ́njú tí ó tayọ agbára wa tí a ní ní Asia ìdààmú náà wọ̀ wá lọ́rùn tó bẹ́ẹ̀ tí ẹ̀mí wa fi fẹ́rẹ̀ bọ́ a ṣe bí wọ́n ti dá wa lẹ́bi ikú ni kí a má bàa gbẹ́kẹ̀lé ara wa bí kò sí Ọlọ́run ni ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ní jí òkú dìde Ọlọ́run ni ó yọ wá nínú ewu ńlá náà òun ni yóò sì máa yọ wá òun ni a ní ìrètí nínú rẹ̀ yóò sì tún máa yọ wá bí ẹ bá ń fi àdúrà yín ràn wá lọ́wọ́ nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò sọpẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ oore tí Ọlọ́run ṣe fún wa. nǹkan kan wà tí a lè fi ṣe ìgbéraga èrè ọkàn wa sì jẹ́rìí sí i pé pẹ̀lú ọkàn kan àti inú kan níwájú Ọlọ́run ni a fi ń bá gbogbo ènìyàn lò pàápàá jùlọ ẹ̀yin gan kì í ṣe ọgbọ́n ènìyàn bí kò ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí ohunkóhun tí a kọ sí yín tí ẹ kò lè kà kí ó yé yín mo sì ní ìrètí pé yóò yé yín jalẹ. gẹgẹ bí ó ti jẹ pé ẹ kò ì tí ì mọ̀ wá dáradára ẹ ó rí i pé a ó jẹ ohun ìṣògo fún yín gẹgẹ bí ẹ̀yin náà yóò ti jẹ fún wa ní ọjọ tí olúwa wa Jésù bá dé nítorí ó dá mi lójú bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kọ́kọ́ wá sọ́dọ̀ yín kí ayọ̀ yín lè di ìlọ́po méjì. Mba gba ọdọ yin lọ sí Macedonia ǹbá sì tún gba ọ̀dọ̀ yín lábọ̀ Mba wa ṣe ètò láti wá ìrànlọ́wọ́ fún ìrìn àjò mi sí Judea ohun tí mo ní lọ́kàn nìyí ǹjẹ́ kò ní ìdí tí mo fi yí ètò yí padà àbí ẹ rò pé nígbà tí mo ń ṣe ètò mo ń ṣe é bí ẹni tí kò ṣe é gbẹ́kẹ̀lé ni tí ó fi jẹ́ pé ẹnu kan náà tí mo fi pé bẹ́ẹ̀ ni ni n ó tún fi pé bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe é gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wa pẹ̀lú yín ti kúrò ní bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ nítorí Jésù Kristi ọmọ Ọlọ́run tí èmi Sílífánù àti Tímótì ń wàásù rẹ̀ fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ní tirẹ̀ nítorí gbogbo ìlérí Ọlọ́run di bẹ́ẹ̀ ni nínú rẹ̀ ìdí tí a fi ń ṣe àmín ní orúkọ rẹ̀ nìyí nígbà tí a bá ń fi ògo fún Ọlọ́run. Ọlọ́run ni ó fún àwa àti ẹ̀yin ní ìdánilójú pé a wà nínú Kristi òun ni ó ti fi òróró yàn wá ó ti fi èdìdì rẹ̀ sí wa lára ó tún fi ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe onídùúró sí ọkàn wa gẹ́gẹ́ bí ẹ̀rí ohun tí yóò tó fún wa. mo fi Ọlọ́run jẹ́rìí ohun tí wọ́n sọ yìí mo sì fi ẹ̀mí mi búra ìdí tí n kò fi wá sí Kọ́ríńtì mọ́ ni pé n kò fẹ́ yọ yín lẹ́nu í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi agbára ti ìgbàgbọ́ bọ̀ yín lọ́rùn ni nítorí ẹ ti fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ ṣùgbọ́n a jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín ni kí ẹ lè ní ayọ̀